وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتوبوا وإبوا لالك نلوي يتوقفه للمعاملات أقوي المعاملات أنت قتنا relationship àjọṣepọ̀ tí ọmọ wà láàrin ọmọnìyàn sí kí ni àwọn ìdájọ́ ṣẹ̀ríà Islam tó wà bẹ́ẹ̀. ní alẹ́ tòní <clears throat> pẹ̀lú ọ̀nà ọlọ́run bá lójú ọlá a bọ̀ sí alibabu sáábì aṣọ báàbù ẹlẹ́ẹ̀kẹ́ tàdínlógún alimusabakọ ìdí abẹ́ sọ̀rọ̀ yìí lórí òun náà ní alimusabakọ kí ni wọ́n pè ní alimusabakọ òun náà ní kéèyàn máa díje kéèyàn díje kí á ẹ̀ńtọ́ba ẹ̀ńtọ́ba ṣìkínà fúnkọ rẹ̀ ẹ̀ ẹ̀ńtọ́ba gbégbá orókè nǹkan tí ó bá yìí ní bí ìlà abẹ́sẹ̀ òun náà ni wọ́n pè mí ní àlùfáà àbákọ́ wà fi ní masá yìí àwọn àlàyé ọ̀rẹ́ sí bẹ tí ọ̀yẹ̀ ká mójútó lábẹ́ àlùfáà àbákọ́ yìí àlùfáà àbákọ́ kúrà àlàyé alákọ̀ọ́kọ́ òun náà ni màánà ha wà ṣùkùmù ha kí ni ìtumọ̀ ń tà ń pè ní àlùfáà àbákọ́ ìmọ̀ṣáájú kí la gbàlérò pẹ̀lú ẹ̀ وحكمها اسمي إذا جرى نعم معناها السبق إتمارس هنا نقول تبعث السبق كنا نقول السبق هنا ما يتراهن عليه عليه المتسابقون في الخيل والإبل وفي النضال فمن سبق أخذه إذا كنا السبق هنا نقول تبعث tó jẹ́ pé àwọn tí wọ́n ń bára wọn ṣe díje wọ́n bára wọn ṣe ìfẹsẹ̀ wọn ṣe ìrẹ̀fà yìí níbi ẹ̀sìn pé ta ló mẹ́tí ń gbùdù kalẹ̀ tẹ̀lé sáré jù wàlẹ̀ ìbìl àti ibi rànkúmi pé ta ni rànkúmi rẹ̀ ta ló lè sáré jù wọ́tún ní dọ́ọ̀lù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ibi ọkọ̀ àti ta pé ta ló lè sáfà jù àti ta ló lè ju ọkọ̀ jù òfòmọ̀n sábà kọ́ àkàgà wò ẹni tó bá ti wá jura wọn lẹ̀ yàrá ẹni tó bá ti yára wọn lẹ̀ ẹni tó bá ti wí tó bá gbé bá orókè àkàgà yóò gba tí wọ́n pè ní àzábà kù tó òun ń pè bẹ́ẹ̀ nínú èdè lábáwá nígbà pẹ̀lú àdìsá lórí sọ̀rọ̀ wà lẹ́yìn ọ̀sẹ̀lá tó tábà ti máa ń pè ní àlùsábà kọ́ tábà ń pè ní àzábà wàlùsábà kọ́ tó هي المجاورات ètí wọ́n pè ní alimusaabakọ bí alimujaarọ bẹ́yìn náà hayawan wọ́bẹ́yìn lè òun náà ní ká máa ń pè díje eré títà láàrin ẹranko láàrin àwọn ẹranko bẹ́ẹ̀ bí ẹṣin àyùbẹ́ẹ́ bí rànkúmínìtì wọ́bẹ́yìn lè àtàwọn ìsanubẹ́yàtọ̀ sí i wàlìmùnádọ́lá tó wà nìdọ́ọ̀lù àti ìmáàtìkìní ìmáàtìkìní yọ̀ọ̀bà títà ẹ kájọ máa ṣe ìdíje ọfà títa òun náà ni al-musabaqatu bir-ramyi bis-siham wa nahwiha káwọn ọmọ pẹtọ ta ni ọwọ́ yóò ta ni òun ta ló lè sun òkóhùn kí ó ti bá láti ìdíje rẹ tó ń bẹ nínú ṣẹ̀ríà ìsìlámù bẹ́ẹ̀ òkè wá ní ìdájọ́ rẹ̀ <clears throat> tába ti máa wọn kan ìdá sọ yìí kí ní ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà Islam kí sì ní ẹ̀rí láti inú Al-Qur'an wípé ìgbàláyè wà fún wa ní ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ni pé Islam, ti wá lójú kòkòrò ká máa ń ṣe ìdíje níbi gbogbo àwọn nǹkan báyìí. wàlùmùsáàbà kọ́tù já ìlú lè fi dáàbò wà sóun náà ti wà lè má ká máa ṣe ìdíje ká máa ṣe ìṣẹ̀ṣẹ̀ wọn tẹ̀ yìí ó lẹ́tọ̀ọ́ nínú alukur'an pẹ̀lú ẹ̀rí láti nù ó lẹ́tọ̀ọ́ ní islam pẹ̀lú ẹ̀rí láti nù alukur'an àti láti nù sunnah nabi sallallahu alayhi wa sallam àti láti ibi ìfẹnukò àwọn olùmọ̀ pátápátá òun náà náà ń amal kitab ẹ̀rí inú alukur'an ẹ̀rí tó wà ń bẹ ọ̀nà ní kólọ́wọ́ bá àlejò ọ̀la tó sọ pé inú suratul anfal aya fifty ó ní wà áìdù lahum mastata'tum min quwwa ó ní ẹ máa palẹ̀ má kalẹ̀ fáwọn ọ̀tá yín ẹ máa múra kalẹ̀ fáwọn ọ̀tá yín mastata'tum min quwwa ntí ẹ bá lágbára láti palẹ̀ mọ́ nínú àwọn agbára tó lè bú nàbí yìí àdúgbò ẹ̀kún nàmtẹ́rù ṣe kíni tẹ́ máa fi dẹ́rù ba àwọn ọ̀tá yín tó àyà yìí sì ó ń ṣe àwọn mùsùlùmí lójú kòkòrò ipe mùsùlùmí ò gbọdọ̀ káwọ́ bíra mùsùlùmí ò gbọdọ̀ ju ayé ìdókẹ́rẹ́ pé ọlọ́wọ́ bíjà wa ẹ̀yìn ọlọ́dọ̀ là fún sí ọlọ́wọ́ rárá o mùsùlùmí náà gbọdọ̀ palẹ̀ máa ń tóun náà bá ní lágbára nígbà tí àwọn ọ̀tá ó bá ti kíni nígbà tí wọ́n bá gbógun kakọ ẹsẹ gbò kó o lẹsẹ lẹsẹ kini kó o lẹsẹ sáré sí ẹ bá a fẹ ń kọńtró ẹsẹ irú ẹ náà ló wà bá a fẹ ń kọńtró ra fún mi inú ẹ ló wà bá a fẹ ń tọ ọfà tọwọ yìí ó tọ inú ẹ ló wà ẹ gbogbo àwọn eléyìí àwọn nǹkan tó wà nù nígbà Ànábì sallallahu tó eléyìí ní sìn gẹ́gẹ́ ọ̀sán máa sọ pé al-ibratu al wọ́n ní ntí awòye sí òun náà ní kí ni ntí ìtumọ̀ nǹkan yìí kó jọ ẹ̀dùnmọ̀ àwọn ọ̀sẹ̀ láàbì àlùfáàbí wọlé mọ̀tàfàyà kìí ti pé lábùú lásán káwá ní á ah, ìfẹ́ ká lè ṣe ìdíje lórí ẹ̀ ẹ̀sìn nìkan náà ni láyé tàwa ní mo fẹ́ ti jagun mọ́ ẹ̀ mo ò fi àkómi jagun mọ́ mo ò ti tọ́fà mọ́ ilé ọba ti ń sọfà ní ìtọ́ba ti gbọ́ gbì bọ́ọ̀bù lẹ́yìn rẹ̀ <laughs> àti wọn àtọ́fà gbogbo ẹ̀ lọ́nu ẹ̀ àbí tí o bá ti ló ń pẹ tó ń pẹ sí tẹ́lẹ̀ yìí ń wúre tó fún ẹ ó fún ẹ kọjá lédi rẹ ẹ tó kà jù nílọ lé ní so pé kèé ṣe pé a gbọ́dọ̀ sọ pé dandan ká máa ti mùsàlá kọ̀ rẹ òun náà ní kíni òun náà àwọn nǹkan míì náà tá a ní ìdílé bí ogun àwọn mùsùlùmí wọ́n lè máa ti kọ̀ ká máa kọ́ ọ̀yàn yìnbá ni àtàwọn nǹkan míì náà sábà ń lò ní nǹkan ogun bí bọ́ọ̀bù ní bí ogun àwọn kọ́wáwọn ní ẹ̀ káwọn mùsùlùmí náà ti kí ni kání kápá nípa rẹ̀ so eléyìí náà kó sí abẹ́ wà ẹ̀dùn lẹ́mú masàbá tó ń mì kó wa nítorí pé nákàrà ni ẹ̀dùn bá mi nákàrà tó ń fi ìyá kẹ̀kẹ́ bá ẹ̀ tòfin tó lè rún tá a bá ti ní nákàrà níbi tó ti ìdánilẹ̀ báyìí nìkan ẹ̀ wọ́n gbé nákàrà òun náà ní nǹkan tá a sọ tá a sàdá yẹn rí rẹ̀ agbára mi ìgbà tó wá dé tó yàtọ̀ sí ràǹkúmi tó yàtọ̀ sí ẹṣin tó yàtọ̀ sí káma sáfà agbára náà lágbára ọmọ ẹ̀jẹ̀ tó eléyìí òun náà ní ẹ̀rí àkọ́kọ́ láti nu alukur'an wàmí lọ súnà inú súnà nàbí sallallahu alaihi wasallam àtúrí ẹ̀rí bẹ́ẹ̀ kí ni ẹ̀rí táa rí bẹ́ẹ̀ anna nabiyya sallallahu alaihi wasallam سابق بين الخيل المضمرة من الحيفاء إلى ثنية الوداع òun náà ní bí anabi sallallahu alayhi wa sallam anabi ṣe ìdíje láàrin ẹ̀sìn alùmùbámọ̀rọ̀ ẹ̀sìn wọn náà pè ní alùkáyìn alùmùbámọ̀rọ̀ òun náà ní ẹ̀sìn tí wọ́n bọ́ yó tí wọ́n funu jẹ wọ́n bọ́ ó ti wá yó dáadáa tò lẹ́yìn ìgbà tó ti wá yó tó ti lágbára tó ti ń bẹ̀ wọ́n á níbi ìjọ jẹ rẹ̀ wọ́n wá funu jẹ díẹ̀ díẹ̀ jẹ òun náà máa pè ní alùkáyìn alùmùbámọ̀rọ̀ èyí wò yóò jẹ kó ṣe yóò jẹ kó lágbára gan yóò ti lè sáré yóò ti lè so anabi sallallahu alayhi wa sallam anabi ṣe kíni anabi ṣe ìdíje mi pẹ̀lú irú ẹsẹ̀ yìí mina haifa yìí ilá sani yasirwada láti àyíkátàpẹ̀ ní alhaifa ẹ̀ tí ló fi dé sani yasirwada ní madina ẹni ìpinnu Madina níbẹ̀ wà tó Ànábì sallallahu alaihi wasallam ó fi ẹsẹ̀ ní ẹ̀kọ́ fi ṣe ìdíje pé èwo ló lè sáré jù nínú wọn wa bayna allati lam tudammar min saniyati al-wada' ila masjidi Bani Jurayj tó àti ẹsìn míì tí èsì kìíní kìí ṣe al-mudammara ẹsìn tí wò ó fún ẹsìn ìdílé yìí tó Ànábì kìíní ó fi ṣe ìdíje láàrin wọn pé nínú pé ìyá máa ń tẹ̀díje pẹ̀lú orúkọ bá wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadith mi tí ó wà nínú sunan abi da'ud wa nasa'i wa tirmidhi wa ghayrihim sheikh albani rahimahullah wọn sọ haha hadith náà wọn ni hadith lálàáfíà ni. kí ni hadith náà anabi ni la sabaqa illa fi kufin aw naslin aw xaafirin. anabi sallallahu alayhi wa sallam anabi ni la sabaqa kò sí ẹ̀bùn kasa tí yẹn máa gbé kalẹ̀ nígbàgbé ní sábà ká sọ̀tún máa síwájú fúnra ibi ẹ̀bùn tá a gbé kalẹ̀ ó lè jẹ́ ilé ó lè jẹ́ mọ́tò ó lè jẹ́ owó ó lè jẹ́ gold paper ẹ̀ tọ́lá ti wí ni òun náà la gbé kalẹ̀ fún anabi ní kò sí fún nǹkan kan anabi ní ilá fi kúfin àyàfi níbi rànkúmi tàbá fi rànkúmi ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ àwòlásìlín àbí bí ọfà títa àwòhàbìrín àbí níbi ẹ̀sìn gbogbo tó táwa wọ nísìnyí wàlá hóp kí náà gbàdúrà pẹ̀lú hóp òun náà ní alìbàáyì nítorí pé pátákó ẹ̀sìn pátákó ràkúnmí òun náà ń pè ní alìkókò <clears throat> pátákó ẹ̀ náà máa ń yọ bí bàtẹ́ bàtẹ́ ọ̀tá máa ń yọ títí ràkúnmí òun náà ń pè ní alìkókò ànábì wa sọ pé láyà sábà kọ́ ìlà àbìlẹ̀kọ́ eléyìí lọ́dọ̀ àwọn oníbàlágà wọn máa ń pè ní ìtìláàkù lójúbi yìí wà ìrọ́dà tìrìkùlì ẹ̀ ànábì kò sí àyàfi níbi pátákó ẹ̀ ti pátákó ràkúnmí sẹ́ni pátákó lásán lè sáré ìyànà pátákó làkàn dá kan ní níta àgbàdo pẹ̀lú ẹ pé òdìdí ràkúnmí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nǹkan tí wọ́n pè ní anaf òun náà ni asahamu lòdìdí òun náà ni ọfà tó ní ọrùn ẹ̀yìn ọfà tó wá ní ọrùn tẹ́lẹ̀ fi ń segin ní tẹ́lẹ̀ ń ta pé káwo ìṣẹ̀lẹ̀ tí ó mú ibi tá kalẹ̀ wàlhàfíw so pátákó ẹ̀sìn ìdánwò ní alhafi so anabi ní àyàfi ibi àwọn sàmẹ́tẹ̀ẹ̀ta yìí afáwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àjùmọ̀ àlẹ́ mùsùlùmí wọn ni gbogbo mùsùlùmí fẹ́ẹ́ lóko pátápátá alájàwáàzì mùsàbá pàtàkì jùmùlá ìpele òjijì lápapọ̀ ìpè ó lẹ́tọ̀ọ́ kí o ti gbìn kí o ti àlùmùsàbà kọ́ kí o ti ìfẹsẹ̀wọnsẹ̀ so àti wàá rí pé anabi sallallahu alaihi wasallam ó ka àwọn ọ̀nà kan fún wa àti rí pé alukur'an ó ti sàlàyé fún wa kí ni ìlà ẹ̀yìn tán fi ní káma sí kíni káma palẹ̀ káma palẹ̀ má kalẹ̀ òun náà ní ìlà tó wà mẹ́ẹ̀ sáà ní káma sí sábà kọ́ àti ìgbọ́ inú Al-Qur'an ibi ẹ̀sìn tẹ̀ wá fi sáré oníṣì ẹ̀bí ń ṣe kíni ẹ̀bí ti practice kalẹ̀ ẹ̀ ń gbára dìbẹ́tọ̀ ẹ̀ńtà mi ìtàlẹ̀ dé kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ti ọkọ̀ àfíta so walimọsala tó sáàdìyà àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì tó wà lábẹ́rẹ̀ ọ̀nà ni àlàkàmù mùtà àlékọ̀tù bí ha kí wá ní àwọn àdájọ́ tó rọ̀ mọ́ káṣe ìdíje yìí káṣe mùsábàkọ̀ competition kí ni àwọn ìdájọ́ tó rọ̀ máa kí ni àwọn ìdájọ́ tó rọ̀ máa òun náà ní sí afá ní tajuzu musabaqatu ala al-khayl wa ghayriha min ad-dawabi wal-maratib ìpè ó lẹ́tọ̀ọ́ ká máa ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ níbi ẹ̀sìn gbogbo wa ghayriha àdúgbò sí ẹ̀sìn min ad nínú àwọn dábàá tí yẹn máa gùn wal-maratib sàmì jẹ́ dábàá tó jẹ́ pé nǹkan àgùn náà ni wà á lẹ́lẹ́ akọ́dá wọ́n dà lè ṣe pẹ̀lú ẹsẹ̀ náà kíkẹ́ àkàwọ̀ ẹjọ́ tó kíni tí ó kọ́kọ́ jára wọn lẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi àmọ́ bá aisha ṣeré wọ́n wà jọmọ sáré pẹ̀lú aisha ṣe àwọ̀ ẹjọ́ jára wọn lẹ̀ tó aisha radiyallahu anha ó ní gbà táwọn jọ sáré pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam nígbà tó fi jẹ̀sẹ̀ tó ń wà ní tó ń sì ìlànà tó ń pẹ́lẹ́ngẹ́ nípa tó ń sì lára ó lóun wá já ó lá wọ́n nígbà tó padà wá yá tó wá di pé òun ti wá fúkàrà sí i àwọn tó wá jọ sèdíje yí ọ̀gá pẹ̀lú ànábì wọ́n nígbà ti jáwọn lẹ́nu ànábì á sọ pé hàbì yí bìtì ànábì yóò di drọ́drọ́ ó di wá wọn pé ìtò já sẹ́mi náà jọ lẹ̀ yìí ó kó fi dínkù èyí tí ó mi lẹ̀ nígbà yẹn so eléyìí ó túmọ̀ pé kí ni pé musabakọ̀ èèyàn máa ń ṣe wọ̀gádà tààrọ̀ mi bì sí ha bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ká máa ta ọfà pé ká wọ ẹbí ọfà ẹni tí ó mú ta bá gbé kalẹ̀ wọ̀sí ìmáàlì àfìlìhà àti bóòlù àti máa ń lo àwọn nǹkan ìjà àwọn nǹkan ìjà bó ibi ìbọn ni bí ìdá ni bí gbogbo ara àwọn máa ń dùn tó ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà ìsìlámù. ẹlẹ́ẹ̀kejì tẹ̀júùsù ni musabaqatu ala iwadin bil ibil ó lẹ́tọ̀ọ́ ipe kéèyàn máa ṣe musabaqatu ala iwadin lórí pé yóò gba kankan pé làwájọ tẹ́ o ẹ̀ tó bá mú ni o ìjọba yìí yóò gbà bil ibil níbi ìràkúnmí wàlúkàyè àti níbi ẹtì wàsíhàm àti níbi kíni àti níbi ọfà títà nítorí hadith anabi sallallahu alayhi wa sallam <clears throat> ta kàtíwájú pé la sabaqa illa bi hufin aw naslin aw hafi pé anabi ní kò sí tá a máa gbé ẹ̀mú kalẹ̀ fún o níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àyàfi níbi kíni níbi ìfìrànkúnmí ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ abẹ́sìn àbọ̀fà títà nínú ìdájọ́ wà lábẹ́ rẹ̀ ni wọ́n ní kúlù máa yàtọ̀ dàbò àléyìn mọ̀tòláhà tó ń ṣàrẹ̀ ìyá wọ́n ní gbogbo nǹkan tí àǹfààní ìṣẹ̀rí àbá ti wà ń bẹ̀ fún wa yàní sáfàní bá ti wà ń bẹ̀ fún wa nínú ìṣẹ̀rí àìsílámù tó pé yóò sáfàní fún ìṣẹ̀rí àbí yóò sáfàní fún ara tiwa ganan kàtàdàrú bí alẹ́ jihad gẹ́gẹ́ bí kéèyàn máa practice kalẹ̀ fún ìjagun tó jọ̀nà ọlọ́run ẹ̀ kàmá kéèyàn máa kọ́ bẹ́ẹ̀ sí ìjagun tó jọ̀nà ọlọ́run kàtàdàrú bí alẹ́ àmàtà àbí ká máa ṣe kí ká máa practice kalẹ̀ lórí àwọn àmàtà ìlú ẹ̀yìn àwọn àlàyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn káwá sọ pé lọ wọn máa béèrè béèrè kọ̀ọ̀kan àwọn èèyàn máa dáwọ̀ ẹ̀ irú àwọn sábàkọ́tà máa ń ṣe jọ ilé kéwú ẹ̀dí bá wọn ti dá máa ka ẹ̀hẹ́n tẹ́lẹ̀ bá ka àdìbì kan ẹ̀dí bá wọn ti ka àdìbì mi irú àwọn wọn tó wọn ni náà nínú nǹkan tí ó ni tó ni àlẹ́yìí ọ̀yẹ̀dúzú ápùlù ìwádìí àlẹ́yìí ó sì lẹ́tọ̀ọ́ káfíńtì ni ká gbà nǹkan tẹni tó wìn kó wá gbà nǹkan níbi níbẹ̀ so lábẹ́ àlùmọ̀sáyìlú ẹ̀yìn tí wọ́n dákọ̀ mí nìsí àníkànbẹ tó yẹ ká kéèké òun náà nípa sábà kọ́tù kùránì ẹ̀ pé ká tẹ̀ wá máa fi kùránì ṣe díje pé ta ló máa ká jù ẹ̀dínwá òní so eléyìí àwọn olùmọ̀pín na méjì nípa rẹ̀ pé àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n kú wọ́n rí i pé kò lẹ́tọ̀ọ́ ká máa fi alukur'an ká máa fi bùtá bá kọ̀ ipe kuran kuran competition àwọn kan kò lẹ́tọ̀ọ́ bìdẹ́lì ni pé àdìsá nàbì sallallahu alaihi wasallam sọ fún wa yìí ànábì yìí ka àwọn nǹkan tó yẹ kó segin ni tí wọn fi ṣe bùtá bá kọ̀ àwọn nǹkan yẹn sì níyì ó ní í ṣe pẹ̀lú àwọn kí náà rẹ̀ àwọn nǹkan tó yẹ kó fi palẹ̀ mọ́ òkú ẹ̀dí bá pé ká gbé ẹ̀bùn kalẹ̀ táwa sọ pé tó bá wẹ̀ tó ọní eléyìí náà ló kọ́ àtàwọn ìmọ̀ ẹ̀ sọ bẹ́ẹ̀ inú nǹkan tó ń rí tọ́tún sọ bẹ́ẹ̀ pé wọ́n ní ìmọ̀ ṣe kọ́mpẹ́tíṣà yìí ìmọ̀ gbé fún yìí kò ní jẹ́ kí àwọn èèyàn máa ha ha báwọn tàbí ti ha nítorí kò ní jẹ́ pé competition ni ó máa ẹ̀dá ìsìnyàn pé ni mo fẹ́ lọ competition kémi náà win nǹkan báyìí kémi náà win nǹkan báyìí so eléyìí ń ládá tẹ́ wàá gbà nítorí pé ìyàhà àlùkò à ládá wà sí kiri èyí wà sí àbí hàp tó ń sọ yìí bá tún fi hayá ní fún ojú nìyà ìpè tó dáadáa tẹ́ fẹ́ gbà wọn tó bẹ̀rẹ̀ sí kiri lẹ́sìn gbàlá yóò tán òdìgbà mọ́tò àbí nítorí mọ́tò ló fi hákò hàn òdìgbà mọ́tà nítorí mọ́tà ló fi hákò hàn òdìgbà nǹkan báyìí tó fi ló fi hákò hàn kò ní sí ládàá kan fún yàrá bẹ́ẹ̀ mọ́ wọ́n ní nítorí tó fà á nìyẹn ìgbé káwọn yóò máa ha kó án yàrá ìlàlá ìdílé ìdàkà rò papọ̀ máa ń fáwọn ha ṣùgbọ́n ẹ̀bẹ̀ náà lára wọ̀ nínú àwọn olùmọ̀ tó jẹ́ pé wọ́n sọ wípé ìmọ̀ ṣe mùsàlùmá kọ́tù kùrán nìkan wọ́n ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so inú ẹ̀ náà ni àfa àwọn Sheikh Ibn Taymiyyah rahimahullah so àwọn ṣe kìyàtù mùsàlùmá kọ́tù kùrán lórí àwọn nǹkan wọ̀nyí pé àwọn nǹkan tí àwọn fi palẹ̀ mọ́ fẹ́sìn náà ni nítorí pé ìpalẹ̀ mọ́ fẹ́sìn ìfalẹ̀ ìjagun ojú ọ̀nà lẹ ojú ọ̀nà ẹ̀sìn ọ̀nà méjì náà ni ìjagun téèyàn ṣe kíni téèyàn fi ọwọ́ jà téèyàn fi dájà téèyàn fi ọkọ̀ jà ìjagun kan ni ìjagun téèyàn máa lo mímọ̀ kéèyàn máa fi ṣe kíni kéèyàn máa fi tẹ̀ síká ìjagun kan náà ni wọ́n ní lọ́wọ́ ṣe bùdáwọ̀ láti fẹ́ káwọn ṣe kíni káfí máa rí àwọn èèyàn tó máa há kóra lọ́mọ sí wọ́n lójú kòkòrò wọ́n ní àwọn orí kan ti ogun bẹ́ẹ̀ so ìtọ́ wa da wallahu ta'ala a'lam òun náà ní kó jẹ́ pé kíni kéèyàn máa há kóra láláì ṣe pé nítorí competition nítorí àwọn kan bẹ níbi àwọn ilé tó ń bẹ níbi tó jẹ pé wọ́n ń pè sí àyè fún competition yìí àwọn ọmọdé wọn hàlù àn wọ́n máa fi gbé àwọn competition lè gba ìwọ́n tó lọ sí ní báyìí ìwọ́n tó lọ sí ní báyìí nípa àwọn ti gbé kalẹ̀ pé nígbà tó gbé kàtà sí eléyìí wò ó dì wọn ẹ̀ ń fẹ́ máa àfádọ́ àwọn ọmọ ní àlùkò àn á kí ẹ máa hàfàtà àwọn ọmọ ní alukur'an kí ẹ kàn máa ha alukur'an kí kankan máa rọ̀ mẹ́ ẹ̀mí àwọn ọmọ nígbà tó máa ń dìde nígbà tó máa ha kur'an lọ́wọ́ tí kankan bá wá kàlà wá wá tó búrí wá lẹ́yìn ìgbà yẹn tó àgbà ìgbé kí ni nìkan yẹn búrí wá kó má jẹ pé ètò jẹ́ ìpìlẹ̀ náà láwọn ṣe àwọn ha kur'an ó náà nítorí ah, competition náà wọ́n ní ah, ẹlẹ́kẹ̀ẹ́ nínú ìdájọ́ tó wà ń bẹ̀ òun náà ní kúlù máa yóò tọ́jú nínú ìlà ìlú wàlmárọ̀ àlẹ́ni láàmà bọ́rọ̀ tàbí mímọ àbáhà òṣìṣàrẹ̀ tàjúùdù bí musa àbàkọ́ wọ́n ní gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan eré bá mi àbí nǹkan tó yàn fi dárayá nítorí pé tó lè pé kò sí ìnira fún yàn bẹ́ẹ̀ yàtí ewé kò ní kó ìpalára báyìí mímọ àbáhà òṣìṣàrẹ̀ inú àwọn wọ́n ní tẹ̀jú lókè ìmùta àbàkọ́ wọ́n ló lẹ́tọ̀ọ́ kájọ sí kíni ká ṣe ìfọsẹ̀wọnsẹ̀ ńbẹ́ tẹ̀fọ́ àwọn ẹni ti eré ìdárayá wà ẹ́ bí ká máa fò ní sinimá ìgbà máa sáré inú àwọn ẹni ti àbíbẹ́ àwọn nǹkan mi tó jẹ́ pé bí nǹkan eré ẹ́ tó àgbòrò àwọn eléyìí ní àbí ká máa béèrè béèrè lọ́wọ́ ara wa tó gbé ilé lẹ́yìn tó bá parí eléyìí tẹ̀fọ́ àwọn táwọn mú orin kan wá tó bá ti parí rẹ̀ báyìí ti báyìí tó bá ti tó parí rẹ̀ báyìí ó lọ wá orin tí ó bá bẹ̀rẹ̀ wá ẹni bá àwọn ti dáadáa yìí wọ́n ti dáadáa yìí náà tó yẹ ní báyìí yóò mọ báwọn yẹn há orin ẹni báwọn ti yóò mọ báwọn yẹn há orin ó lè jẹ́ pé eléyìí ní sìn àìló yẹ kó máa ti báyà àdí ẹni báwọn ti yẹ kí ẹ máa ti kíni àbá mùsáyé ti ti yà tó nítorí náà ló fà tó yẹ pé lọ́pọ̀lọpọ̀ lílé láwùjọ láwọn ilé tó jọ òun pé orí ń bẹ ní agbára ẹ̀ lórí bí nǹkan mi <laughs> ẹni báwọn ti ata ẹlòmí wa rò pé bẹ orin gẹ dẹlílù ni ẹdí wa rí tó bá sọ̀rọ̀ kan níbi báyìí pé ẹ kíni kan báyìí kọ́lá àbúrò lórí kan sọ báyìí pé ó ti mẹ́rin wa nù nítorí pé kíni orin orin ní ara rẹ̀ tó àmọ́ àbí àbí tó ẹ fáwọn yóò dáhà ẹ táwa sàlàyé tó táwa tó wá rí àbọ̀ àkàntó ẹ̀kọ́ náà bọ̀ nǹkan yé látara kó ayà tuntun náà tó wá mú orin nǹkan wá tó wá fi gbé lẹ́yìn àwọn àtọ́kẹ́ ẹ̀ orin ń lọ ní ẹ̀hẹ́ pẹ̀lú alukur'an wa sunna ẹ̀ wá ní káàmọ̀ tẹ̀sán tẹ̀sán wọ́n tẹ̀lé àwọn nǹkan eré mi ẹ̀ ti bá wọn nìyí bẹ́ẹ̀ bí agbá bọ́ọ̀lù ni bẹ́ẹ̀ bí agbá tébù tẹ́nísì ni ẹ̀rọ àmì káàmọ̀ ṣe ìfẹsẹ̀ wọn tẹ̀ níbi àwọn eléyìí náà tí o ti fi ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ ní májèlé kó kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ pẹ̀lú pé kí ni àwọn nǹkan tó jẹ́ nǹkan ṣẹ̀ríà ẹ̀ káàkiri kí ni ká pa á mọ́ ká pa á mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ìsìn ọkùnrin fẹ́ máa gbá bọ́ọ̀lù lápèjúwe ó wá wọ sòkòtò tí ò dé kún rẹ̀ ẹtì bá mi dùdú eléyìí wò lẹ́tọ̀ ó ti fi wọ ara rẹ̀ lẹ̀ ẹtì bá mi wọ́n làwọn wá sọ pé eré ìdárayá náà lòún ṣe bí ìṣẹ̀lẹ̀ òkúrú ìṣẹ̀lẹ̀ òkúrú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdárayá ẹ̀ àmọ́ nítorí kó o ṣe kíni o ti fi òwò ara rẹ̀ lẹ̀ alakọkọ ona nu tó pé nínú ṣẹ̀ríà islam a ìdí dábàá ti lẹsọ fún agbọrọ fún ma ti bẹ kátó ma ta kó aláṣẹ ẹ̀yìn islam wọn níbi sáà pẹ̀lú mọjẹ mú pé alayẹsẹ ala umuri di alwajiba kó má jẹ́ pé eré ìdárayá tó fẹ́ máa ṣe yìí ẹ àbí nǹkan tó fẹ́ máa bí ṣe bí náà gbórúkọ rẹ̀ wọ́n bí dárayá yìí kó má jẹ́ pé nǹkan tí ó wàá sápá ìrójú bá ọ ó wàá bízí pẹ̀lú nǹkan yẹn á ní òun ó di àlùwàjìbà yóò wàá gba làákà ìrẹ́ débi pé àwọn tó jọ́ra èèyàn fún ọ níbi irun ọ wà máa aláàrẹ àbò tẹ̀ ní ti rárá kàṣọ́lá ti wà náà rí ha gẹ́gẹ́ bí irun gẹ́gẹ́ bí irun lápèjúwe tó irú eléyìí kò lẹ́tọ̀ọ́ tó a jẹ́ pé eré tí yẹn máa ń ṣe tí ó di pé kíni yóò wá fún ẹ̀sà ìrújú kò níbi ẹ̀rọ kíkí kò àbí kéwòn kí lásìkò rẹ̀ kò lẹ́tọ̀ọ́ tẹ́wájú tá a sọ lẹ́ẹ̀kan fún yẹn lè ṣe kùtà bá tó wá wà láàrin ẹ̀dọ́ yẹn ká gbọ́ yé ìyàtọ̀ wà láàrin kéwòn ṣe kùtà bá ìyàtọ̀ wà láàrin kéwòn gbé ìkankalẹ̀ àwọn kan bẹ tí wọ́n ṣe lè dára ẹni bá bí àbá pàrọ̀ tó ní sọ máa ń ṣe ní sátidé àbí sànńdé ẹni bá ẹni bí ogun yọtẹ máa lọ nídìí ẹyẹtẹ máa gba aláàrin ara yín kò sí pẹ́ẹ́nì fún gbàǹkankan ìdẹ́ ìṣe wọn náà mùsà bá kọ̀ náà pè kò sí kankan tó burú níbi eléyìí wọ́n ní wàhálà náà láàyè júzú áhàdù ìwàlù àlè ìwé lẹ́yìn ní sáà sọ bá kan ti ń wíìlì lónìí o yóò kò lẹ́tọ̀ọ́ wọ́n ti gẹ́gẹ́ bá rí tó ìyàtọ̀ tó wà láàrin pé ká lè ṣe mùsábàkọ̀ ká ṣe ìfẹsẹ̀ wọn tẹ̀ àti ká ṣe kíni ká gbé nǹkan kalẹ̀ fún òfàṣà wọ̀ sàyẹ. ìta máa gbé nǹkan kalẹ̀ fún òun náà ní tí àbẹ̀bí sallallahu alaihi wasallam sọ fún wa láwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú káàbì palẹ̀ mọ́ fún ogun. àmọ́ àwọn ètò bá ti ní í ṣe pẹ̀lú pé àákàn fi ń dára yá fúnra wa ni àákàn fi ń ṣe é ni bẹ́ẹ̀ gba tó ń tẹ ní ìdílé tẹ̀ ẹ̀ kálẹ̀ fi ṣe ìdárayá ẹ̀ ẹ̀ wá gbó kalẹ̀ pé ẹni tó bá ṣe kí ni ẹ̀ tó bá wù ní ṣe báyìí láàbù eléyìí ṣe kí ni ó ti ta ko ìṣàpè kalẹ̀ fún wa nínú Islam ó ti báyẹn ẹlẹ́kẹ̀ ẹlẹ́kàrún nínú ayé tó wà lábẹ́ rẹ̀ òun náà ni pé ìdíkùlì wá ìdí náà mùtàtà àbíkọ́ yìí fásitì olùmùsàbàkọ́ máa lámì yadharu ìkọ́dùlù lè sọ wọ́n ní ẹ̀tọ́ láti sọ pé àwọn ò ṣe má ẹ́ láti sọ pé ẹ̀ ń ṣe ìfẹsẹ̀wẹsẹ̀ mọ́ nígbà tó ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ́ ẹnì kíní kejì wọn ó lẹ́tọ̀ máa lámì lè dàrú ìfọ́sùn lè fa ìdì yìí lópin ìgbà tó bá jẹ́ pé kò tí ì sí pé bóyá ẹ̀yìn yẹn ti ṣe kíni ó ti gba wájú ẹ́ sẹ́gbà tó ti gba wájú ẹni ọ̀sán nìsí ẹ́ ẹni tó ti gba wájú ẹ wá ní ó ra ìṣe mọ́ ẹ̀ <laughs> torí eléyìí nísìnyí wọ́n ní kò lẹ́tọ̀ọ́ wọ́n ní fàyín zahara lil fadil fasiqu duna al mafdul tó wọ́n wá ní irú eléyìí tó wá jẹ́ pé o ti wá hàn ẹtí bá mi o ti wá hàn ipe a ẹni yìí ti ta ọ ti tayọ ẹni yìí ẹni tó ti tayọ yẹn wọ́n ó lè lóhùn sí ma ẹtí bá mi àmọ́ ẹni tí wọ́n ti tayọ wọ́n òun ò lè sọ fún òun sí kí ni òun lè sọ fún òun sí ma ẹtí bá mi sẹ́gbẹ́jọ́ ń gbà táwọn ti gbé nígbà tó aka dàrú ni àgbámọ́ àgbámọ́ tí ó dé nígbà tí gbé ẹ̀hẹ́n wọ́n ti fẹ́ máa borí aka yàrí pa àgbámọ́ irú eléyìí onídìbò ní sípẹ́ nìkan wọ́n ènìyàn àdàrú ni wọ́n ti ẹ̀hẹ́n òun náà làbá nsọ bẹ́ẹ̀ pé ìfẹsẹ̀ wọn tẹ́tẹ́ bá ń ṣe ẹ̀sìn bá òdìdì so ẹni tó ti gbà wájú òun ló lè sọ pé kí ni lè sọ pé kásìkò àtìmá so ìwọ tó ń ṣe pé wọ́n ti gbà wájú rẹ ìwọ gbọ́dọ̀ sọ pé rárá àtìmá nítorí pé yóò mọ̀ sí wọn pé nítorí pé wọ́n gbà wájú rẹ òun náà ni òfin lóòótọ́ máa inú làwọn tó wà ń bẹ́ẹ̀ òun náà ni pé tẹ́kùtù lè mùsàbákọ̀tù bìmọ̀ ó ti áàdì lè mùsàbákọ̀ yìí ipe mùsàbákọ̀ ti bàjẹ́ tí ẹnìkan bá ti kúnú àwọn méjèèjì àwọn méjèèjì jọ ń ṣe fẹsẹ̀wọsẹ̀ nísìnyí ẹnìkan wá kúnú àwọn méjèèjì bẹ́ẹ̀ wọ́n gẹ̀ẹ́sì ni pé ta ní kọ́kọ́ ẹ̀yìn bá nígbà tí ti ta kìnnú ẹnì bá kú kò sínú sábàkọ̀ mọ́lá ni wọn so ìkú ẹ lẹ́sẹ̀ ẹnìkan bá ti kú náà méjèèjì so sábàkọ̀ ti kí ni o ti parí nù. àwọn ahadul maruku bẹ́ẹ̀ àbí ẹtì bẹ́ẹ̀ wọ́n yẹ pé ẹni olókùn gan wọ́n yẹ pé ẹ ti dá ìbí ìṣẹ̀mùsá bá kàn dé bí kan ti ṣe kíni bí kan ti kú nù tó ètò sí mùsá bá kàn mọ́ láàrin méjì báyìí ẹlẹ́ẹ̀keje tó yẹ pé òun náà ní ìgbẹ̀yìn tó wà nínú àwọn ìdájọ́ tó wà lábẹ́ àdìsá àbàkọ́ òun náà ní pé yukrahu lil amin aw al hudur madhu ahad al mutasabiqain tó jẹ́ pé àwọn tó bá wà bẹ́ẹ̀ ẹ̀ àwọn tó wá witness fẹ́ẹ́ tẹ̀ fẹ́ẹ́ tẹ̀ wọ́n ká máa wá yin ẹnìkan nínú àwọn pati nínú àwọn kíná gbogbo rẹ̀ ẹ̀ kíná gbogbo rẹ̀ kíná máa ń pè wọ́n klọ́ọ̀bù kan ká máa wá yin àwọn klọ́ọ̀bù kan àbí ká máa wá bú àwọn kan. pé pàtẹ eléyìí wọ́n bu àwọn eléyìí wọ́n sọ̀pọ̀tì ẹ̀ ní irú ìtumọ̀ tẹ̀lé bọ́ọ̀lù nídìí tó kálukú ní sọ̀pọ̀tà tiẹ̀ àwọn sọ̀pọ̀tà yìí tó mọ̀ ní àwọn eléyìí táwọn eléyìí bá ti ní sọ wọn wọlé eléyìí sòkò lẹ́tọ̀ inú bí táwa bá ti ṣe irú mùsàbá kọ̀ tó jẹ́ kíni tó jẹ́ irú ti tẹ̀sìn báyìí àbí ìta fi ṣe ìdárayá láàrin ara wa kí ló máa tọ́jú ní kò lẹ́tọ̀ òun náà ní tó irú nǹkan báwọn ní máa ń dá fìdí náà lẹ̀ ẹ̀dí báwọn nìkan ẹni máa bú ẹnìkan kẹ́ máa fẹ́ nìkan ṣe ẹnìkan kó dùn pé pé ń tẹ́wá ní ẹ̀ka fi ń ṣe ìdárayá lásán yóò bá di wàhálà ìwà náà méjì ti máa ṣẹlẹ̀ tí wọ́n láwọn ṣe ìdárayá lásán ni tí wọ́n bá di fún ọba máa lera wọn kí wọ́n bá máa nara wọn tí wọ́n máa dá wà lálẹ́ so eléyìí òun náà ló fà á pé kí ni Islam kọ́ ó kọ́ ká máa ṣe kí ni ká máa ṣe ká máa yin ẹnìkan àbí ká máa bú ẹnìkan. al-mas'alatu thalitha <clears throat> shurutu al-iwaj bil musabaqah kí wàá làwọn mọ̀jẹ̀mú tó wà fún pé ká gba nǹkan níbi musabaqah ká gba ẹ̀bùn pé mo gbé gba orókè àwọn mọ̀jẹ̀mú wà fún náà

òun ló sáwájú tó a gbọ́dọ̀ dá wọn mọ̀ ká mọ àwọn méjèèjì ẹlẹ́ẹ̀kejì inú àwọn májẹ̀mú tó wà níbẹ̀ òun náà ní pé ìtìhádù ìmọ̀rọ̀ kí fi lè àbàkọ́ òun náà ní kó jẹ́ pé bá ara wọn ẹsìn àtẹ́sìn wọ́n mọ̀ gbọ́dọ̀ àkúnlé kébì ẹni bá ti méjì gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ ara wọn. awìlì kọ̀ọ̀sẹ́yìn fílímù náà ó gbọ́dọ̀ sí di ara wọn ìwọ gbọ́dọ̀ mú ọfà kékeré ìwọ gbọ́dọ̀ mú ọfà kékeré fún ọmọfà lálá tẹwà lẹfẹ wò pé títa ni yóò lọ bíta fẹ kó lọ wadhalika bin-naw' wala tasihu bayna arabiyyin wa hajjin wọn látara di eléyìí nìsín kò lẹ́tọ̀ bayna arabiyyin pé kí ẹ máa ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú kí náà pẹ̀lú pẹ̀lú àrọ̀bí òun náà ni ẹ̀sìn tó jẹ́ pé ẹ̀sìn lárúbáwá ni nípìnlẹ̀ wàhájì àti ẹ̀sìn tó jẹ́ crossbreed jẹ́ pé ẹ̀sìn míì ni wọ́n fi náà fi gùn tó yàtọ̀ sí ẹ̀sìn lábá òun wà kéré sí ẹ̀sìn ẹ̀sìn wọn sáìsì ẹ̀sìn wọn wọn ní eléyìí kò lẹ́tọ̀ọ́ ká ṣe mùsàlábà kan pẹ̀lú méjèèjì kájẹ́ pé ah, ẹ̀sìn tó jọ sí kíni náà jọ rí bákan kan náà òun náà ni àjọ sí kíni lájọ fi ṣe wàlá bayna qawsin arabiyyatin wa farisiyya àti gbọ́dọ̀ ṣe ìfọ́sẹ̀wọ́sẹ̀ pẹ̀lú ọfà tó jẹ́ ti tàwọn lárúbáwá ó ti ní fọ́sẹ̀ máa ń ṣe tiwọn wọ fàrísíyà àtọfà tó jẹ́ ti tàwọn fárí èyí tí wọ́n ti lábáwá táwa sọ pé ọkọ̀ àti wọn lèmi ó lò ọba tí wọn ìwò àwọn fẹ́ wo pé èwo ó lọ tó ọ jẹ́ pé ọkọ̀ àkànkàn náà lẹ́jọ́ títí ni òun náà lẹ́jọ́ lò nínú mọ́jẹ̀kú tó tún wà bẹ́ẹ̀ ẹlẹ́kẹta <clears throat> òun náà ni tàdídù mùsáfà tí áwìlúgà yá a gbọ́dọ̀ ṣe òǹdíwọ̀n ibi tẹ́ gbọ́dọ̀ sáré dé ẹ ẹni tó bá kọ́kọ́ débẹ̀ ẹsẹ̀ báwọn nìkan àwòrán sọ pé ó gbogbo àwọn òkè wọ́n gbọ́dọ̀ ṣe tahdid kan ṣe àdáyà ẹni pé kan ṣe àlà ibi tí wọ́n dé wàdálíkà ìmọ̀ bìlìmùsàhádà tí àwọn bìlìmùsàhádà tó eléyìí nìsín bìlìmùsàhádà pẹ̀lú pé káàmọ̀ sí kíni káàmọ̀ wò wọ́n bọ́sẹ̀ ń lọ ẹ̀dí bá wọn ṣe àbíkó ní táàfin wọn bìlìmùsàhádà táàfin wọn pẹ̀lú bọ́sẹ̀ máa ń fi báyà kìlómítà àbíkó náà fi wọn mítà náà fi wọn ni ọ̀dẹ́ mítà ni wọ́n sàá kíníkà mítà wọn tó máa ń ṣe wọn so àmẹ́lẹ́ nwere ló o ìjọba ń sá ní ibi jọ lẹ́nu tó kọ́ ń bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ẹ̀ so lẹ́tọ̀ wọ́n sáyé lásán pé tọ̀ wo lágbára sí ni o ti tó burú pẹ̀lú eléyìí náà ẹlẹ́kẹ̀rin à ń yẹ̀kú nà ọ jùmọ̀ àlù máa ń wọ̀ mú kó jẹ́ pé ntí wọ́n gbà <clears throat> kó jẹ́ pé tó jẹ́ a ẹ̀jẹ̀ báwọn ní ti eléyìí kò lẹ́tọ̀ọ́ àbí ká sọ pé ẹni tó bá ti wí nínú ẹ̀mẹ́jì á fún ní nǹkan <laughs> ẹ̀rùn ìjì á fún ní nǹkan <laughs> tọ ìgbà kí ni ẹ̀jẹ̀ báwọn ní ti ó gbọ́dọ̀ jẹ́ ma'luman mubaha kó jẹ́ pé nǹkan tá a mọ̀ á ẹni tó bá ti wí nínú ẹ̀mẹ́jì á fún ten thousand àti màánù àwọn àti wáyé tó bá ti wíyìn áfún kan àwọn àti wàhálà bá ti jẹ́ wíyìn tó lè mọ wíyìn wọ́n ti sọ ìkàtà aláfọ̀ náà ni wọ́n wá nàbáyé wò tẹ́lẹ̀ àti ẹni pé yóò gbé ẹ kò sí nílẹ̀bi ẹ kò nílẹ̀bi tó pé nǹkan náà ní àbí nǹkan náà sáà ní báyìí so irú eléyìí ti agbọ́dọ̀ sí kí ni káàdì sàáyé rẹ̀ yàrá wo máa ló ń fi à nítorí pé dúkìá eléyìí náà níbi ìtakókó abẹ́ takókó nǹkan nu abẹ́ ṣe kí ni abẹ́ ṣe kọ́ńtrákì eléyìí agbọ́dọ̀ mọ́ wàwá jabalẹ̀ ìlú bí wà ha tó kasa wọ́n á ní owó ní owó nǹkan tó ló tà fún mi ẹ̀yìn tó pé ẹ ti fẹ́ ní kò ẹ̀ ẹ̀ pé kíní kan tó dákọ̀ ọ́ nísìnyí ó ti barú òun jẹ́ nítorí pé kíní kan tó mọ̀ mọ́ tó fẹ́ tà fún mi tó ní ten thousand tí mo wá kó lé lérí wọ́n á lọ lébú kíní kan dé gbá kíní mo ní tà jẹ́ ìgbẹ̀yìn nínú àwọn májẹ̀mú tó wà lára ní tẹ́yìn fi lẹ́tọ̀ọ́ láti gba ẹ̀bùn tí wọ́n bá fún yàn òun náà ni pé ayé kó nà lè wájú mìíràn èrè mọ́tàṣà àjọpọ̀ yìí òun náà ni pé kó ló jẹ́ pé ẹ̀bùn yìí ó wá látọwọ́ ẹnìkan nínú àwọn méjèèjì náà ti fẹ́ ṣèdíje tẹ̀gbẹ́lẹ̀ oníṣìí ní láàrin láwùjọ wa ẹ̀ ìpè tó ọ̀yá tó bá wìn ní ó gba ten thousand àbáwọn méjì náà tẹ̀ wájọ gbówó kalẹ̀ pé ẹni tó bá wìn ní ó ti kí àwọn tó ń ṣe náírà bẹ̀ ẹni bá ilé ti di alimẹ́yìtìrú ọlọ́ọ̀bà àlùkòrá sọ pé innamal khamru wal maytiru wal min amali shaytan so inú orin tẹ́sù òun náà ní kíni wà òun náà ní <clears throat> ká máa ta tẹ́tẹ́ lìyàkùrìjà bidhalika an shibuhil khumar wọ́n ní kó bá lè jáde kó ni nígbà tó bá jẹ́ pé èmi ò gbé ẹ̀mú kalẹ̀ ìwọ náà ló gbé ẹ̀mú kalẹ̀ ẹnìkan wà á máa kó lọ ẹnìkan ni ó gbé kalẹ̀ tẹnìkan bá gbé ìgbé kalẹ̀ ẹni tó bá wá sọ gbé kọrókè nínú wa wọn wà kó fún kò ní jẹ́ pé ọ̀dọ̀ ẹnìkan ló ti wá nínú wa ama ìlà kánà mí nìhùn máa àwọn tó bá ẹ bá yẹn bá wá látọ̀dọ̀ ẹnìkan nínú àwọn méjèèjì àwọn mi àdìhì máa ìlà kánà mí nìhùn máa wọ́n wá látọ̀dọ̀ àwọn méjèèjì wọ́n jọ dáa ni àwọn mi ahadihima abẹ́ni kanáà àwọn méjì ló mú ẹ̀bùn yìí wá fàlà tẹ̀sí hóli musa àbàkọ eléyìí wò lẹ́tọ̀ sọ̀bìyàn lẹ́ẹ̀kì rí níṣẹ́ pé sínú àkórúkọ rẹ̀ ẹ̀ àwọn kọ́mpẹ́tì ẹ̀jọ́ máa ń ṣe tó wọ́n láwọn gbàtọ́ tẹ̀lé wọ́n ká lóko gbé kankan rẹ̀ pé tó bá wìn ní ẹ̀jẹ̀ báwọn ti àbí tá a máa ń gbájọ́ kàtà a máa ń pè ní oṣù àti tá a máa ń pè ẹ́ wọ́n ká lóko wá fowó kalẹ̀ bí àwa márùn-ún bí àwa mẹ́wàá wọ́n ká lóko fowó kalẹ̀ a máa wá gba ẹ̀ a máa kà á ẹ̀ tó bá ti wìn ní tó bá ti ṣe fọ́ọ̀sì báyìí òun ló kó owó sògbóró àwọn eléyìí náà nǹkan tí ò dáa ni méjìlú ni tẹ́tẹ́ ni tó yẹn gbọ́dọ̀ jìnnà sí gbogbo irú àwọn nǹkan báyìí tó eléyìí òun náà ni àwọn ìdájọ́ tí ó wà lábẹ́ àlùmùsáàbàkọ́ kéèyàn máa ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ <clears throat> àwọn èyí tó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ láti pé ọ̀nà méjì ló pín sí àwọn kan bẹ tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ kéèyàn máa ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ ńbẹ kéèyàn ti gbẹ̀mú bẹ́ẹ̀ tó àwọn nǹkan bẹ̀rẹ̀ kó lẹ́tọ̀ọ́ kí wọ́n ti fẹ́ san wọn san bẹ́ẹ̀ àmọ́ èyí ò lè ṣe kí ni èyí ò lè gba ẹ̀bùn bẹ́ẹ̀ tó eléyìí káàkiri sí àwọn ìdájọ́ yẹn tó abẹ́ Allah subhanahu wa ta'ala kó wọ́n sáà jẹ́ kí ìwọ bá sáà ikú sáǹfààní fún wa kó ti àlékún àgbélẹ̀ sí fún wa <clears throat> kó fi ẹsẹ̀ wà ní lórí ìlànà nabi sallallahu alaihi wasallam innahu waliyyu dhalika wal qadiru alayhi sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka <clears throat>